mo dúró mo yìn ọ́ o ayérayé mo ní mo bẹ̀rẹ̀ mo gbá ọ̀gá ni mo bá rúburúbu níwájú tẹ àánú mo bá rúburúbu níwájú rẹ àtóbi tán adára tán paríparí ọlá ọlọ́run mi bàbá mi apàṣẹ wàá bàbá mi tí ń fọba jẹ mo ní mo dúró mo yàn o mo tún bẹ̀rẹ̀ mo gbá ọ̀gá ni mo dúró mo yàn o mo tún bẹ̀rẹ̀ mo gbá ọ̀gá ni lójoojúmọ́ ayé ni wọ́n máa kọrin tuntun sí ọ lójoojúmọ́ ayé ni wọ́n máa gbá ọ̀gá nítorí mo ti ní ọ lẹ́yìn mi ẹ̀rù ò bà mo ti ní ọ lẹ́gbẹ́ mi mo dúró déédéé mo ti ní ọ níwájú mi mo lè ṣohunkóhun mo dúró mo yàn ó ayérayé mo bẹ̀rẹ̀ ó mo mọ̀ gbé ọ̀gá ni bàbá mi ìyìn rẹ ò ní tán lẹ́nu mi lọ́jọ́ gbogbo kábíyèsí mo dúró mo yàn mo bẹ̀rẹ̀ mo gbé ọ̀gá ni kò sí bí mi ṣe ní mo yàn mo lè yípo báyìí ẹ kì í sáà máa ṣe ṣàdánkátà kí n mo, yàn lójoojúmọ́ nítorí pé mo ti ní ọ lẹ́yìn mi mo ti ní ọ níwájú mi wọ́n sì sọ pé ẹni tó bá ti ní ọ ó ti ní ohun gbogbo ni gbogbo yín tí ẹ ti darapọ̀ mọ́ mi lóòrè ní talẹ̀ yín ní talẹ̀ fi ṣe aláfẹ̀yìntì talẹ̀ fi ṣe olùgbójúlé tiyín bí kò bá ṣe lédùmarè òun nìkan náà ni òun lèmi kan lèmi ní o ẹ mọ̀ pé bẹ́ẹ̀ mi bá dèmi ó pé èmi lọ́mọ bàbá àgbàlagbà tó bá lórí ohun gbogbo bàbá mi ní ààrẹ àpàṣẹ wá ààrẹ àgbà ńlá tí tún fi gbogbo ọba jẹ gbogbo yín tẹ̀sí darapọ̀ mọ́ mi lóòrè ní ìjájọ́ máa yín ìjájọ́ máa gbéga kájọ́ máa ṣe dànsákì fún olódùmarè kí wọ́n máa fi ìyún náà kí wọ́n máa fi kí yín kàbọ̀ sórí ètò òwúrọ̀ lọ́jọ́ tèmi lórí Kaftan television yorùbá tiyín orúkọ tèmi ọlá ọ̀nàbàjọ ayọ̀lúwa ṣeun ńlá fún mi aláṣàkẹ́ tiyín gangan tí ò kọ́ mọ̀ àná dáwọn èsì káńtà fè é ẹ bá mi lùlù sí i bẹ́ẹ̀ ni àwọn ẹyọ kan bíi one million kí ló ń ṣẹlẹ̀ ẹ sì mọ̀ pé tí n bá ti dé èmi àti àwọn àlejò mi náà làjọ máa ń dé àlejò mi tájọ sọ̀rọ̀ lé ni wọ́n ti wà ń kàlẹ̀ wọ́n ti wá ń débi tó bá tó àsìkò ẹ̀ mọ̀ rí ojú tiwọn ṣùgbọ́n ọ̀rọ̀ kékeré tí mo kó wá fún wa láàárọ̀ ẹ̀ní ó ní mo pe àkórí ẹ̀ ní jẹ́ o tẹ́ ọ lọ́rùn ẹ jẹ́ o tẹ́ ọ lọ́rùn kínkín tó o níhun à ó mọ̀ tó jẹ́ o tẹ́ ọ lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé kínkín tá a ní kínkín tí Elédùmarè fún wa kì í tẹ́ wa lọ́rùn tara ilé ẹ tí ò tiẹ̀ ní kínkín tó o níhun ló mọ̀ garanti ló mọ̀ pé ah wò bó ṣe fine ẹ wò bó ṣe ṣe ah wò bó ṣe sín gbọ́lẹ̀ gbogbo ohun tó o ní gan ẹni tó ń garùn wo tiẹ̀ ò ní ṣùgbọ́n èyí tí wọ́n ní kò tẹ́ ọ lọ́rùn ah ó lóhùn ó lè kọrin à ah, tó bá ń kọrin bá àfi káwọn áńgẹ́lì máa sọ̀ bọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n ìwọ ń kọ́ ò lóhùn gbogbo atótónu mi lóòrò èní òun ni pé gbogbo ohun tẹ́lẹ́dùmarè bá ti fún wa gẹ́gẹ́ bí ẹ̀bùn ẹ̀jọ́ máa tẹ́ wa lọ́rùn èyí jẹ́ ká máa wo aago aláago sáré ká mọ̀ lọ sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ ó mọ̀ pé mo fẹ́ dàbí lágbájá o ò sì kọ́kọ́ dàbí ara rẹ̀ ná kó o fi lágbájá lẹ̀ kó o mọ̀ rántí pé Elédùmarè tó dá ọ ó dá ọ níwọ nìkan ó sì dá ọ dáadáa nínú nǹkan tó ń ṣeun ìwọ ló dáa jù tá a bá ti nírú èrò báyìí lọ́kàn sí ara wa á rí i pé àti tètè mókè fún wa yóò rọrùn ṣùgbọ́n tó o bá ti kókó fojú tẹ́ńbẹ́lú ara rẹ tó jẹ́ taláàlẹ́ kejì ló ń dà lójú rẹ ọ̀nà àti tètè mókè rẹ yóò mọ̀ pẹ́ gbogbo tó tó nu ilóore ní òun náà ni pé kínkín tí Elédùmarè fún ọ jẹ́ ó tẹ̀ lọ́rùn ohun tó lè mú ọ tètè lu àlùyọ òun náà nu ẹ jẹ́ ní òkè lọ́run kí n rí fi ẹsẹ̀ rajó díẹ̀ kí n rí fi jó bí àlejò mi kẹ̀kẹ́ sórí ìjókòó nígbà tí màá fi padà dé èmi àti àlejò mi náà làjọ máa dé ẹ kú kalẹ̀ ẹ má ti lọ síbi kankan à ń padà bọ̀. padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí captain, television yorùbá àtìyín èmi àti àlejò mi náà lájọ padà dé wọ́n sì ti wá wà ń kalẹ̀ báyìí wọ́n ti wà níbí ìyàwó ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣé ẹ kúlẹ̀ o yes ma. Ah, ah, èyí mo fẹ́ lè béèrè pé ìyá wa o ṣé o ní ọṣẹ kan tí ẹ mọ́ ń lò ni àbí ó ní kírìmù kan tí ẹ mọ́ ń lò gbogbo ojú yìí ní sàǹdán ń ṣe gírin gírin gírin ni bí a kì í sọ pé àwọn bá mi ni wọ́n sì ń kú iṣẹ́ takuntakun wọ́n ń tọ́jú yín dáadáa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ma. yes ma ẹ kúlẹ̀ o ṣé dáadáa lẹ dé. àlàáfíà ni o. olúwa ṣeun olúwa ṣeun ẹ ti rí ojú àlejò mi ẹ lórí ètò lórí ìní nítorí pé ojú wọn ogun rege ń dán gbìnrin ni ìrìn lẹ́yìn ìsìn ni wọ́n sì máa fún èmi ní ìpara tí wọ́n fi ń para wọ́n máa fún mi lẹ́yìn ìsìn ìyàwó ẹ bá mi ṣe àfihàn ara yín fáwọn ará ilé. Hmm. orúkọ mi ni Queen Adenike tí gbogbo ènìyàn mọ̀ sí Ayaba Jésù akọrin ẹ̀mí presently Goman chairperson ní Ìkòròdú. Hmm. so Ayaba Jésù Ayaba Jésù ṣé Jésù ni bá mi ti yín ni àbí bò wọ́n ni <laughs> tó fi jẹ́ àyàbá jésù lẹ̀ ń jẹ́. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa orin kan tó sọ bẹ́ẹ̀ ó ní mm. alárinà ni ẹ̀mí mímọ́ jẹ́ èmi jẹ́ aya jésù mi jẹ́ ọkọ jọ̀wọ́ mú mi dé ọ̀dọ̀ ọkọ mi kémi lè bọ́ lọ́wọ́ aninilára mo sátọ jésù ni o hmm. orúkọ ẹ̀ kó lè jẹ́ ilé ìṣọ́ agbára fún mi. Hmm. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ yà wá. Eh, ẹ tún kàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹni ẹ jẹ́ olórin ẹ̀mí tẹ̀yìndẹ̀ ẹ̀yin wá jẹ́ goman president ti chapter Ìkòròdú lọ́wọ́lọ́wọ́ báyìí kódà ẹsẹ̀ ẹ̀jẹ̀ ń dúró báwọn ní ẹ̀yìn iṣẹ́ orin ẹ̀mí ṣó tún ní iṣẹ́ mi ìtẹ̀tù ṣe. Hmm. a a ní àwọn ọjà wẹ́wẹ́ kan <laughs> tá fi ń pawọ́ dà gẹ́gẹ́ bí èmi àti ń ṣe wọ̀nyí pé hmm. níbi tí ọ̀rọ̀ orin ẹ̀mí lọ torí pé ẹ̀bùn hmm. tí ọ̀pọ̀lọpọ̀ wa ń lò hmm. oore ọ̀fẹ́ láàrin so kò jẹ́ ṣe é dúró lé lórí pé nípasẹ̀ ni màá ṣe léyìí ni màá ṣe léyìí so fún ẹni tó bá mọ ohun tó ń ṣe ó gbọ́dọ̀ mọ̀ yìí pé èèyàn gbọ́dọ̀ rí nǹkan míì tó lè fall on bẹ́ẹ̀ni o tó bá tiẹ̀ fẹ́ ṣe bákan. tí tí o bá ṣí àwọn pásítọ̀ tán máa sọ pé ayaba jésù o anisọjí o ayaba jésù o ani kí tún ni wọ́n mọ̀ ṣe ṣọ́ọ̀ṣì ani anifásírì o ani oríṣiríṣi o ọ̀nà tá à ń gbà kọran pọ̀ ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ọjọ́ ìbí ẹ máa ń kọ gbogbo yẹn náà pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run òkú àgbà pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run ọjọ́ òbí ká ṣe ìgbéyàwó ojú yín sì ó tutù ó dàbí ìgbà tó jẹ́ pé kọ́kàn sí àpèyìn sílé ìjọsìn ni kẹ́yìn sì mú máa tó fún ẹ. àwọn kan tiẹ̀ máa ń bí mi pé àyàbá bẹ́ẹ̀ ṣe tutù tó yìí báwo gan lẹ ṣe ń ṣe tẹ́ fi ń dúró lórí hmm. stéèjì kọrin níwájú àwọn ènìyàn mo níbi tọ́lọ́run ti ń jẹ́ ọlọ́run gangan nìyẹn hmm. ọ̀tọ̀ ni ènìyàn ọ̀tọ̀ ni ẹ̀mí tí ọlọ́run fi sínú wa. kábíyèsí kábíyèsí rẹ ẹ mọ̀ jẹ́ wọnú ẹ̀mí o ẹ mọ̀ jẹ́ wọnú ẹ̀mí lọ báyìí báyìí o àyàbá jésù àwọn ní àlejò tó wà lórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá lóòrè ní ẹ sì mọ̀ gbọ́ ẹ sì mọ̀ gbọ́ wìnrìn wìnrìn lẹ́nu wọn gẹ́gẹ́gẹ́gẹ́ mm-hmm. ẹ bá mi mm-hmm. gbèrú. Mm-hmm. Eh, eh, ṣé mo sọ pé kan náà ni wàá lẹ̀ ah, nǹkan. mo ti ń kọrin ìmọ̀ pé mo ti ń kọrin o. kò ṣe fi pamọ́. ṣé ẹ ti bára yín lè jíṣẹ́ orin ẹ̀mí ọtí ọdún mélòó. Ah, ká tiẹ̀ ká wá yọ pé kékeré láti wà ní kwaya mm. ṣùgbọ́n nísìnyí tí òun yẹn ti jáde wípé. Mm torí ó ní òjíṣẹ́ ọlọ́run bíi mélòó kan hmm. tí wọ́n sọ̀rọ̀ yẹn fún mi wípé ọlọ́run sọ pé òun fẹ́ kẹ́ ẹ jáde sí gbangba hmm. nípa iṣẹ́ orin ìrere tí mò ń kọ yẹn pé òun hmm. fẹ́ kí n kí n kéde òun ju bí mo ṣe ń kọ ní abẹ́ ṣọ́ọ̀ṣì nìkan lọ́mọ ọkọ̀ ń gbọ́ ọmọ ọkọ̀ mọ̀ pé torí mo jẹ́ onítìjú èèyàn ah, ká má parọ́ ẹ nílò láti sọ ẹ nílò láti sọ fún yàn. ṣùgbọ́n nígbà tí bíbélì yẹ sọ ó ní mo gbé ọ̀rọ̀ mi ga ju orúkọ mi lọ so kì í ṣàṣọ pé nítorí ọ̀rọ̀ ọlọ́run yẹn ṣá hmm. mo bá pa àkìtì mọ́lẹ̀ pẹ̀ bó bá jẹ́ bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn òun ló rán mọ́ níṣẹ́ fàyàtì bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ so a sọ pé ó ti ń lọ bí ọdún mẹ́sàn-án sìn tí mo ti eh, farabalẹ̀ lókùnkùn lọ tẹ̀ jáde síta pé àyàbá ti dé o a fẹ́ sin Jésù pẹ̀lú orin ẹ̀mí o gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́nà ẹ kúrò lọ́nà o <laughs> ti dàbí ọdún mẹ́sàn-án tẹ̀tí wà nídìí iṣẹ́ orin ẹ̀mí kí lẹ ṣe bẹ̀rẹ̀ gangan. Hmm, gẹ́gẹ́ bí mo ṣe sọ hmm. ṣáájú hmm. so ìgbà tó di pé ohun yẹn bẹ̀rẹ̀ sí ní jáde ohun yẹn bẹ̀rẹ̀ sí ní jáde ohun tí ẹni àkọ́kọ́ tó ṣe ọkọ sọ fún mi wọ́n ń pe ẹni ẹni wòlíì Babátúndé bọ̀ àwọn èèyàn mọ̀ wọ́n sí ọ̀rọ̀pọ̀ ọ̀rọ̀pọ̀ ọ̀rọ̀pọ̀ hmm. torí bọ́yìí máa ń pè wọ́n nìyẹn wọ́n sọ ọ́ débi wípé wípé ọlọ́run sọ wípé kí n lọ tàsíá fóun wọ́n á pè tàsíá hmm. báwo ló ṣe ń tàsíá àwọn hmm. adáhùn pé nínú iṣẹ́ ìyìn rere orin tí mo ń kọ ìpè bí mo bá yẹ jáde o tí mo bẹ̀rẹ̀ sí ní kọ tí àwọn ènìyàn ń rí ìgbàlà Mm. tí wọ́n ń rí ìtúsílẹ̀ dẹ̀yìn mm. tí wọ́n ọkàn wọn ń súnmọ́ ọlọ́run mm. nípasẹ̀ orin mi pé nípa bẹ́ẹ̀ yẹn mo ti ṣe kíni mo ti gbé òun ọlọ́run sí gbangba so láti bẹ̀ lọ mo tiẹ̀ kọ́kọ́ wá jókòó mo á wò hmm. pé ẹ jókòó dáadáa pé ta bá ń sọ̀rọ̀ pé a fẹ́ bọ́ sí gbangba hmm. kò ń ṣe pé màá kàn bọ́ sínú ilé ìjọsìn kan wípé mo dé o láì fi wò pé yìí. so ó wá ní ọkùnrin kan ayọ̀ ni ọkùnrin yẹn ń jẹ́ so keyboardist ni mo mọ̀ sí òun náà jẹ́ church member wa so ṣẹ́jẹ̀ mọ̀ pé àwọn tó bá nífẹ̀ẹ́ sí nǹkan tí ènìyàn ń ṣe mm. tó di pé àwọn ọ̀rọ̀ ọlọ́run tí mo jẹ́ ń gbọ́ gẹ́gẹ́ bí eh, prophecy yẹn mm. wípé ọlọ́run ní kí n ṣáà bọ́ sí gbangba ni so ẹni yẹn gẹ́gẹ́ bí onítìjọ́ yẹn tó wò pé mm. ó kàn wá bá mi lọ́jọ́ kan ni pé mọ́mí mẹ́sẹ̀gì tá a wá ń gbọ́ tá a ń gbọ́ mú wa ni mẹ́sẹ̀gì mm. wo la ń gbọ́ <laughs> ó ní lórí ọ̀rọ̀ orin náà ni pé ọlọ́run ṣàṣọ pé kẹ́ bọ́ sí gbangba hmm. so ìgbà tí wọ́n wá bá mi yẹn bọ́yẹ̀ wá ń bá mi sọ̀rọ̀ yẹn lọ so something in me wá ń sọ fún mi wípé ah, àǹfààní kan rèé fún ẹ o mo wá gbìyànjú wọn àgbà ẹ̀mí bí gbogbo àwọn ṣe máa ń pè wọ́n pé láti wá bọ́ sí gbangba tá a fẹ́ mm. máa kọrin pé to go about it gan hmm. ah, because èèyàn o gbọ́dọ̀ ní àwọn ẹgbẹ́ tiẹ̀ pé àwa tá a jọ fẹ́ máa ṣiṣẹ́ rèé o ọkùnrin yẹn wá dáhùn lọ́dún yẹn náà lọ́hùn pé ah mọ́mì pé òun ti ṣiṣẹ́ lẹ́yìn mi gan pé torí gbogbo àtẹ bá ń kọrin òun máa ń gbádùn jésù láyé yín o ó máa ń sábà sọ̀rọ̀ kan á ṣe báyìí tí n bá mínísítà tó nu chọ́ọ̀chì ń gbà mí tọ́wọ́ kọ́ bàbá mọ́mì my mọ́mì ló máa ń pè mí ẹ dáa hmm. màmá wọ pé nǹkan máa ń gbádùn yín tẹ ẹ bá ń kọrin ní mo jẹ mọ pé àwọn ogun ọrùn náà máa gbádùn yín so láì fọ̀rọ̀gùn nípasẹ̀ ọkùnrin tí mò ń sọ yìí hmm. wọ́n jẹ́ jáde lọ ní tòótọ́ wọ́n lọ bá àwọn èèyàn sọ̀rọ̀ on my behalf. kábíyèsí ọlọ́run. so wọ́n bọ́ ṣe ìrìn àjò yẹn tán nígbà tá a jọ sọ̀rọ̀ bọ́ ṣe ìrìn àjò yẹn tán wọ́n tún padà wá bá mi pé mọ́mì mo hmm. ti bá àwọn ènìyàn sọ̀rọ̀ mo ti bá àwọn ọmọ olórin sọ̀rọ̀ àwọn elégbè mo wá ní ọ̀rọ̀ elégbè atẹdùrù alùlù tá à ń hmm. sọ nípa ẹ̀ yìí because mo máa ń gbọ́ oríṣiríṣi àti <laughs> pé àti hmm. kó èèyàn jọ oríṣiríṣi wà làwọn èèyàn ní mo wá sọ mo ní àgbẹ̀ mi ṣé mo pé mi ò lágbàjá ó ní mọ́mì kò sí nǹkan kan pé òun kò kó àwọn tó ní àgbàjá jọ ká má fọ̀rọ̀ gùn àwa mú ọjọ́ Sunday kan lọ́jọ́ yẹn so bí kálukú wọn ṣe kúrò ní church àti fix appointment yẹn gbogbo wọn jẹ́ wá so bọ́n ṣe dé mo bá wọn sọ̀rọ̀ pé báyìí báyìí báyìí báyìí ni èmi ọlọ́run sọ o so gẹ́gẹ́ bí aṣojú mi lọ́dọ̀ yín kí ni tó bá yín sọ àwọn náà jẹ́ sọ kálukú jẹ́ sọ kí lẹ́yìn ń ṣe ó sọ tiẹ̀ kí ni wọ́n ń kọ́ ó sọ tiẹ̀ so nínú ẹ̀ bẹ́ẹ̀ mo wá ní ó dáa pé ká tiẹ̀ kọ́kọ́ mú inú ara wa dùn láàrin ara wa mm-hmm. ná kí n tiẹ̀ wo kí ni àwọn tá a jọ fẹ́ rìnrìn àjò yìí kí ni mm. wọ́n ní. Mm. so from there mo ṣáà fi àwọn orin kọ̀ọ̀kan tó jẹ́ orin tí gbogbo ènìyàn kọ́kọ́ mm. mọ̀ so mo jẹ̀rí nínú wọn lẹ́sẹ̀kẹsẹ̀ because ẹ̀ eh, àyàn gan ó gbé gangan dání wọn ni ah, àwọn èèyàn yìí ti <laughs> wọ́n múra lóòótọ́ <laughs> so bí a ti rẹ́dì a ti rẹ́dì. bí ìrìn àjò ayaba jésù music ministry bó ṣe bẹ̀rẹ̀ bí eré nìyẹn ọlọ́run jẹ̀sìn mú wa dúró dúró. bí àwàdà ṣé ẹ̀ẹ́dẹ̀ sáré bèrè lè torí a fẹ́ lọ délé agbára sí àwọn tí wọ́n kó wa rìn hmm. níbi ọdún mẹ́sàn-án sẹ́yìn sí hmm. àwọn náà lè sì jọ ń ṣiṣẹ́ pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run títí dé ni pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run ẹ gbòòsà fún yín gbòòsà gbòòsà gbòòsà fún <laughs> Elédùmarè ní apá ọ̀dọ̀ tìyín ìyá wa ọ̀rọ̀ sì pọ̀ tá a fẹ́ sọ ṣùgbọ́n a fẹ́ lọ dé òkè lọ́hùn kárí fẹsẹ̀ rájò díẹ̀ ó ní wọlé fẹ́ ká lọ wò nílé ká fèsì rajà. orin ẹ̀mí kan tó dára náà. a fún wa ní èèyàn kan ta èèyàn kan tẹ́ ẹ fẹ́ ká lọ wò pé a tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí. Mm, nínú àwa olórin. ìrora mm-hmm. ti wọ̀nyí. Mm. ẹgbẹ́ àwo ṣẹ́wẹ̀lẹ̀. ṣẹ́wẹ̀lẹ̀ jésù ìyá wa ní kárẹ̀ wò ṣẹ́wẹ̀lẹ̀ jésù ìkan tó bá dà nínú àwo ká fìfẹ́ tẹ̀ra jó tá a bá padà dé ká wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tá a sọ ẹ̀rọ alẹ́ ẹ̀ má ti lọ síbi kankan á padà. lórí Kaftan television yorùbá àtìyín lórí àti àlejò mi àyàbá jésù mi sì fẹ́ràn láti máa kàn ní àrẹwà jésù <laughs> ọmọ tí ò wẹ̀ tí ń tọ́ <laughs> ọkọ̀ gbòógì bẹ́ẹ̀ ni ìyàwó orí ọ̀fẹ́ jésù ni mm-hmm. bẹ́ẹ̀ ni pé èèyàn ó sì jẹ gbogbo mílíọ̀nù tó sì jẹ gbogbo <laughs> dọ́là kan yóò mọ̀ pé orí ọ̀fẹ́ jésù náà ni ó dáa orí ọ̀fẹ́ tẹ̀ dárúkọ yẹn kò ní dágbére fún wa láṣẹ ọlọ́run ọba mi ọba òkè. Okay à ń sọ̀rọ̀ lọ nípa iṣẹ́ òǹre lọ́dọ̀ yín bó ṣe bẹ̀rẹ̀ tẹ̀sí sọ wípé ìpè náà ni nígbà tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ mm. láti bí ọdún mẹ́sàn-án ṣé ẹ ti wá kó àwo orin kọ̀ọ̀kan síta. Hmm. ọ̀rọ̀ òyìnbó kan sọ pé not how far but, but how well ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run mm. mo ṣe ìkan mm. tí mo pè ní new glory nígbà tí mọ́mí ṣólóyè alákòóso àti olùdarí new seraph nígbà yẹn tí mm. wọ́n béèrè fún ọlọ́run jẹ́ ràn mí lọ́wọ́ láti ṣe àwọn èèyàn jẹ́ tẹ́wọ́gbà pé ah ògo tuntun ni lóòótọ́ so yàtọ̀ síyẹn mò ń ṣiṣẹ́ lórí tèmi fúnra mi èmi torí wípé àwòkọ́ṣe tàbí àfarawé hmm. ó máa ń léwu ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà fẹ́ni tó bá mọ ibi tó ń lọ tó dẹ̀ mọ nǹkan tí ó ń ṣe ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá tó padà mínísítà sí mi fúnra rẹ̀ tí mo wò pé ẹ̀mí mímọ́ dé tí èèyàn bá gbé àwọn orin eléyìí sí ayé tó ń hmm. rántí pé nígbà tí mo padà gbé dé stúdíò gan-an. Hmm student engineer ni ah, ah, ayaba. Hmm. ṣe ni era tá a wà yìí náà hmm. lẹ jókòó orin kalẹ̀ báyìí pé ah kíkà ń fọlọ àbí nǹkan ni àwọn èèyàn yìí ń ṣe ní ọlọ́run ò wá rán èmi bí hmm. àwọn èèyàn mi ṣe ń ṣe ṣùgbọ́n <laughs> ṣùgbọ́n ó rán èmi bó ṣe wù ú láti rán mi tí mo pe àkọlé ẹ̀ ní the most high à ń pò pọ̀ tíntín ní báyìí ó kù tíntínní ló kù kó dọ̀bẹ̀ ìyẹn dàbí track kan àbí. ojúlówó ni o full album. track mélòó ló wà nínú ẹ̀. Mm, mẹ́fà. ló wà nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ tẹ̀pẹ̀ ní New Glory yẹn track mélòó ló wà nínú. Mm, mẹ́ta. track mẹ́ta ẹni ó dà ń pé ẹ ṣe yẹn pẹ̀lú ẹnìkan àbí. èmi àdáṣe náà ni. ẹ̀yin lẹ dáṣe mm. èwo lẹ fẹ́ kọ fún wa nínú new glory yẹn ká tó padà wá sọ́dọ̀ most high god ti apá àti sin mm, nínú new glory ti ń kọ́rẹ́ǹtì lọ́wọ́. nínú new glory mo kọ orin kan níbẹ̀ tí mo sọ pé ìgbàgbọ́ ni mo fi sọ ọ́ mm. pé níwò yí ọ̀la mm. ìyanu á ṣẹlẹ̀ láyé mi torí pé bí ẹ̀mí ọlọ́run ṣe fún mi ní. Mm. orin yẹn bẹ́ẹ̀ náà ni mo ṣe kọ́ mm. so inú ìjọ tí mo ṣe ti kọ́kọ́ lọ kọ orin yẹn gan mo wá rí i pé nítòótọ́ mm. orin tó bá ìrìn àjò àwọn èèyàn mu torí pé wọ́n fún program yẹn wọ́n eh, wọ́n tàgẹ̀ ní ní ìwòyí ọ̀la so mo wá wò pé ọ̀rọ̀ tí a sọ yìí ó wà nínú bíbélì so then mo wá farabalẹ̀ pé ọlọ́run níwòyí ọ̀la ó yẹ kí nǹkan kan lè jáde láti ọ̀dọ̀ rẹ bí àmì mm. ọlọ́run jẹ́ ṣe kọrin yẹn sínú mi mm. bẹ́ẹ̀ náà ni mo ṣe kọ jáde yẹn mo jẹ́ pé inú àwọn ènìyàn dùn sí i ń mm-hmm. fayọ̀ kọ. inú àwọn èèyàn dùn sí i ó yá ẹ káwa inú tiwa náà dùn sí i ẹ ṣẹ̀ kọ́ fún àwa dáadáa nísìnyìí káwa náà ká tẹ̀lé orin wọn ká fi gba ìyanu tiwa náà. ìgbàgbọ́ ni mo fi sọ ọ́ pé níwòyí ọ̀la ìyanu á ṣẹlẹ̀ láyé mi mo wá sọ pé ìyanu á ṣẹlẹ̀ o eh, ìyanu á ṣẹlẹ̀ o ìyanu á ṣẹlẹ̀ o ìyanu á ṣẹlẹ̀ o ọlọ́run Mósè ti ṣèlérí fún mi. Mm -hmm ìyanu á o. bí mo ṣe kọ ni. ìgbàgbọ́ ni mo fi sọ pé níwò yí ọ̀la ìyanu á ṣẹlẹ̀ mi gbogbo yín ń kọ́ ìgbàgbọ́ ni mo fi sọ. ẹ jẹ́ sọ ti yín pé níwò yí ọ̀la ìyanu á ṣẹlẹ̀ láyé mi. Táíwò gbẹ́nu ẹ̀ falágbàfọ̀. ìyanu á ṣẹlẹ̀ o. ìyanu á ṣẹlẹ̀ o. ohun òkè. ìyanu á ṣẹlẹ̀ o gẹ́gẹ́ ìyanu á o láyé mi ọlọ́run Mósè ti ṣèlérí fún mi ìyanu á ṣẹlẹ̀ o. ẹ wo ẹ jẹ́ sọ́dẹ àdúrà gbogbo ojú tó ti darapọ̀ mọ́ mi lóòrè ní tàjọ ń jẹ̀gbádùn ètò yìí níwòyí ọ̀la mo sì pa á láṣẹ ni ìdálábà hmm. ìyanu tẹ́ ẹ̀rọ tètẹ́lẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ah, nínú ayé yín àṣẹ́gun báwọn ìyá wa torí bí a ṣe ti bẹ̀rẹ̀ ètò àwọn nígbà ọlá sì pé olórin ẹ̀mí ni ìyá wa a sì sọ pé kí ẹ kọrin fún wa òun ni mo ṣe ní kẹ́kọ̀ọ́ yẹn fún wa à ń sọ̀rọ̀ tuntun tẹ́ ń kó jọ pọ̀ lọ lọ́wọ́ ẹni yẹn níbi track mẹ́fà kí ni àwọn àkòrí inú tuntun yẹn. Hmm, The Most High ó wà ń bẹ̀. Hmm ìrònúpìwàdà ó wà ń bẹ̀ mm. èyí tí mo pè ní gospel fuji ó wà ń bẹ̀. àtúnmájò àtúnmájò àmájò tùgbà tùgbà tùgbà tùgbà nínú <laughs> gospel fuji. then ìtàn wà ń bẹ̀ tó jẹ́ ìtàn Jónà hmm. bí Jónà lórúkọ Jésù àwọn adanilẹ́rù ògo nù hmm. wọn ò ní bá èmi àti yín wọn ní bá wa wọ ọkọ̀ ayé wa lórúkọ Jésù. àmín Jésù. Eh, hmm. pẹ̀lú àánú àti ìrànlọ́wọ́ ọlọ́run hmm. jona ìtàn jona yẹn hmm. bí ọlọ́run ṣe pè é wípé lọ sí nínéfè o lọ sọ fún àwọn ènìyàn kí wọ́n yí padà sí mi tí jona náà tó wá kọ etí ikún bó ṣe bá wọn wọ ọkọ̀ pọ̀ tó jẹ́ wípé nígbà tí ìjì dé lórí ọkọ̀ tí gbogbo àwọn tó ní ẹrù tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó dànù láti mú ọkọ̀ yẹn fúyẹ́ ṣùgbọ́n Jónà tó jẹ́ wípé òun gangan ni Ọlọ́run ń wá eh, nínú ọkọ̀ yẹn wípé àfi tí hmm. ó fara pamọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ló ń sùn ní jẹ́jẹ́ nígbà tó gẹ̀gẹ́ pé àwọn tó ní ẹrù ògo wọ́n ti wà nínú ìdààmú hmm. pẹ̀lú ti eh, dùnnú tọ̀yàyà ni wọ́n fi ń kó hmm. ẹrù tí wọ́n fi tí wọ́n fowó iyebíye rà ni wọ́n fi ń kó dànù pé ẹ ṣáà kó dà sómi àní kọ́kọ́ yìí kó tiẹ̀ fúyẹ́ títí títí tí wọ́n fi ṣẹ́ gègé bẹ́ẹ̀ ló ṣe lọ òtítí dé hmm. òpin pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run hmm. títí tí gègé fi padà mú Jónà tí Jónà hmm. náà fi sọ fún wọn pé ntẹ́ lè ṣe ni pé ẹ ṣáà gbé òun kẹ́ ẹ sọ òun sí òkun ṣùgbọ́n bíbélì yẹ kó yẹ wa pé ẹ̀rọ àti ta ìjà aláìṣẹ̀ sílẹ̀ ó wá ń ba àwọn olùtọ́kọ̀ yẹn bá a ṣe ń kọ́ lọ náà nìyẹn o ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ yẹn akọ́ ìwé Jónà yẹn láti bẹ̀rẹ̀ dé parí láàrin ìṣẹ́jú díẹ̀. olúwa ṣeun olúwa ṣeun ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ síwájú síwájú sí i èwo ló tún kù ẹ ń kà wọ́n lọ ni hmm. ẹ ti ka bíi mẹ́rin ẹ ti ka most high god hmm. ẹ ti ka gospel fuji hmm. ẹ ti ka ìtàn jona ẹ ti ka ẹ ìwé lẹ́tọ́ ti kà nínú àwọn orin yẹn ẹ ti ṣe ìwọ̀nba tẹ́ fẹ́ sọ fún wa ni ṣé ẹ ṣe ó ní àwọn ètò ti ṣe bóyá tó ti wà ń ta tẹ́ fi síta àṣẹ single nínú àwọn orin mi ò fi wọ́n síta kò sí kọ̀ọ̀kan ta tó jẹ́ single ẹ̀rù sì máa bà wá nísìnyí tá máa sọ pé kí ẹ kọ lára ẹ̀ fún wa nítorí. <laughs> èmi àti iná mo ní gbogbo bó ṣe kọ́ lọ́mọ àjò dúdúró mọ́ wa lọ́wọ́. <laughs> èmi ni mo ní o èmi ni mo ní o lẹ́mọ̀ gbọ́ àóríwò èmi ni mo ní o ọlọ́mọ ah, àjò dúdú èmi ni mo ní o Adéjọkẹ́ sì gbà lọ́wọ́ mi o nígbà tí studio engineer ó síngù. tó mú ìmọ̀ràn yẹn wá mo hmm. ní ọ̀gá hmm. ẹ̀ ṣàṣemẹ̀rù ojú ò kàn ojú ò kàn mí tìǹtìǹ ní báyìí náà ló kù. tìǹtìǹ ní gba wà lẹ́yìn máa gbé àwọ̀ ènìyàn bọ́ta. pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run kí ọdún yìí tó jalẹ̀. kó tó jalẹ̀ mm, torí ọbẹ̀ tó ti jiná ni. ọbẹ̀ ti jiná yóò jalẹ̀ yóò jiná mm. yóò di adùn sẹ́ẹ̀kẹ́ wa lágbára ọlọ́run ìyá wa tó fẹ́ lọ dé òkè lọ́hùn lẹ́ẹ̀kan sí i a fẹ́ lọ fi ẹsẹ̀ rajó ṣé ó ní bóyá àwo orin tiyín tẹ̀ ti fi sí fídíò àgbéléwò kò tíì sí. Eh, àìkọ́ntì ẹ̀wà tó ń wò lórí Facebook lọ́wọ́lọ́wọ́ mo tún sì fèsì lánàá mm. táwọn èèyàn gẹ́ ń jẹ́rìí sí pé ah, orin dá o orin dá o orin dá o. a lè wò ó kí ni àkórí ẹ̀. òun náà ni mo pè ní ìgbàgbọ́ yẹn. ìgbàgbọ́ ṣó wà lórí YouTube kò tí ì sí YouTube mm. ẹ ṣọ̀nà bá ṣe rí wò àlejò mi ní ká lọ wo ìgbàgbọ́ láti ọwọ́ títí wọn ká fi ẹsẹ̀ rajó lé tá a bá padà dé ká wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tá à ń sọ ẹ kú kàlẹ́ ẹ má ti lọ síbi kankan à ń padà. padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá tìyín fún àǹfààní ẹ̀dẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ní ọtí àlejò mi àyàbá jésù láti jọ ń jíròrò láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí lóòrè ní wọ́n sì wá wọ́n sì wá ń kalẹ̀ wọ́n wà dégbé ìyá wa ẹ kú kalẹ̀ ẹ̀rọ àmọ́ mo ṣe ń lálejò ṣe ń bínú sí mi mo ṣe fọwọ́ bá ẹ ẹ fọwọ́ bá ó ṣe dáadáa ó ṣe pàtàkì ó ṣe kókó kí àwọn aráàlú má sọ pé èmi tí mo gbé spotless beauty wá sórí ètò mi ò dẹ̀ tún ṣe yín lálejò kò dáa ẹ̀yin náà spotless náà á yàtọ̀ ẹ̀yin sọ bẹ́ẹ̀ ẹ̀yin wí hmm, ó dáa mo ti gbọ́ <laughs> ẹ ń sọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan kó tó ti pa lọ sílẹ̀ agbára à ń sọ̀rọ̀ àwọn orin yín àti àwọn eléyìí tí ó ń gbóná ní fẹlifẹli tó ń bọ̀ níta ẹ sì wá ń sọ nǹkan kan pé ẹ nígbà tètè ẹ wọ inú stúdíò wípé pòdúsà yín bẹ̀rẹ̀ pa ah, ah, bó ni ẹ ti rí gbogbo àwọn ohun tó dáa tó dáa tó dáa tẹ́ ẹ tó pọ̀ yìí bóyá kèmi wá béèrè báyìí pé báwo lẹ ṣe máa ń gba ìmísí láti kọ orin jáde. Hmm. alágbára lọlọ́run wa o. bẹ́ẹ̀ni. a tún máa ń pè ní àṣeyọ̀wù bàbá mi ń jẹ́ bẹ́ẹ̀. Mhm. nísìn mi sí orin yẹn mm. in fact mo fi ògo fún ọlọ́run púpọ̀ torí pé mo rí oore ọ̀fẹ́ yẹn gbà mm. kọjá abémi gan bí mo ṣe lérò lọ in fact because mo jẹ́ ènìyàn kan tí mo kàn nífẹ̀ẹ́ sí orin naturally orin ẹ̀mí hmm. fún ara mi so tí n bá ń wo àwọn èèyàn kó tó di pé mi náà wá sọ di ìgbà tí mo tiẹ̀ padà gbóhùn yẹn gan pé. Hmm kí n bọ́ sí gbangba mo wò pé ohun tí mo fi lè bọ́ sí gbangba náà mo ní ọ̀run àti bọ́ sí gbangba àti pé ẹni tọ́lọ́run bá pè hmm. ní ká jẹ́ bọ́ta ni mò ń rò tẹ́lẹ̀ so ìmísí orin mi mi ò rò pé ibì kan wà tí mi kì í ti ní hmm. mi ò rò bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ lóhun tó jẹ́ kí n sọ pé mo ní oore ọ̀fẹ́ gan hmm. in fact wọ́n máa ń pè mí sí program torí mo jẹ́ èèyàn kan tó nífẹ̀ẹ́ sí pé tó bá sọ pé program ta pè yín sí yìí o ayaba tí ìmọ̀ ẹ̀ rèé nǹkan tí ó dálé lórí rèé níbi tí ọlọ́run jẹ́ ìyàlẹ́nu dé ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ń wò pé ah ó ti yẹ kí n ti ní orin fún prógráàmù yìí tí àsìkò bá ti yá lójú ọlọ́run àti tèmi kò má ti yá ni ó pẹ́ kí n tó mọ̀ ṣùgbọ́n nígbà tí mo padà mọ̀ i tell you ó lè jẹ́ àárọ̀ ọjọ́ àbí ó kù ìṣẹ́jú díẹ̀ torí àwọn backups mi wọ́n ti mọ̀ ọlọ́run jẹ́ hmm. ti ṣe ayé ti di ayé ọ̀làjú ó lè jẹ́ lórí whatsapp tí ò bá ti wá mi lè má wá lásìkò rìhásà tó bá jẹ́ hmm. ti dé báyìí má kàn sáré gbé fóònù mi ni pẹ̀kọ̀kọ̀kọ̀ tí mo ti kọ́ tọ́ báyìí má jù sí gbogbo wọn ó yá ẹ gbọ́ dáadáa bí mo ṣe hmm. so láti gba ìmísí orin yẹn ah, oore ọ̀fẹ́ tó tayọ ni mo kà á kún oore ọ̀fẹ́ tó tayọ ó ọlọ́run fi rọ̀ mí lọ́rùn gan ó jẹ́ jẹ́ ayọ̀ fún ọkàn mi pàápàá. ló wá ṣeun orí ọ̀fẹ́ náà ní dágbére fún yín ẹ kí mi wá mú ìbéèrè kan jáde nínú ọ̀rọ̀ tẹ̀sán yẹn ṣe mọ̀ pé kì í ṣe gbogbo ọmọ olórin ni Ọlọ́run fún ní ẹ̀bùn láti hmm. lè máa kọ orin kalẹ̀ hmm. bóyá bí kọ́ bóyá kọ́ lè compose orin hmm. àbí nǹkan kan kí ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló dẹ̀ máa ń wọ́n máa ń ṣàì nípa ẹ̀ kí lẹ̀yin rí sọ sírú àǹgùn yẹn bóyá olórin ẹ̀mí tí àwọn èèyàn tiẹ̀ ti mọ̀ ṣùgbọ́n kò lè dákọ orin kalẹ̀ ó wá ń wò pé àbí ohun ìtìjú ni àbí nǹkan kan kí lè rí sọ́sàárín. ní tèmi o mm. torí àwọn Yorùbá sọ pé ọwọ́ tó bá ń dun èèyàn mm. wọn kì í fi sí abẹ́ aṣọ. abẹ́ aṣọ bẹ́ẹ̀ ni. then bíbélì gẹ̀ kọ́ wa ó ní ká má ru ara wa ju bí a ti mọ̀ lọ. Hmm. so mo rò pé ara ìdí tó fi ṣe pàtàkì fún wa láti lọ sílé ìwé náà nìyẹn láti mọ ohun tí a ò mọ̀ láti kọ́ ohun tí a ò mọ̀ bẹ́ẹ̀ni èmi ò rò pé ó yẹ kó jẹ́ bàbàrà hmm. wípé tó bá jẹ́ ìpè yẹn wà ní tòótọ́ ìkọ́ hmm. bíbélì jẹ́ kó yẹ wa wípé ó ní iṣẹ́ ìránṣẹ́ a fi fún wa lọ́tọ̀ọ̀tọ̀ nípò papọ̀ so ọlọ́run lè fún ọ ní ohun tó dùn hmm. wípé kí àwọn ènìyàn máa nípa gbígbọ́ ohun ẹ kí àwọn ènìyàn kí ọkàn wọn jẹ́ máa súnmọ́ ọlọ́run ṣùgbọ́n tó bá wà wò wípé èmi rí mo ní àwọn èèyàn tí mò ń ṣe bẹ́ẹ̀ fún so mi ò rí bí nǹkan bàbàrà mi ò hmm. dẹ̀ rò pé mo tí ì lórí ọ̀fẹ́ wàá sọ fẹ́ nìkan pé orin tẹ́ ẹ gbọ́ lẹ́nu lágbájá yẹn èmi lọ́lọ́run lò mi rò pé tí ì ṣẹlẹ̀ rí so tí àwa olórin ẹ̀mí tá a bá lè fi ayọ̀ àti ìfẹ́ gbára wa tájẹ̀ra wa gbé àjogún àjùmọ̀jogún hmm. ìrere hmm, yẹn kò yẹ kó jẹ́ nǹkan nira fún wa wípé ah, ẹ̀mí ọlọ́run jẹ́ ń bá mi sọ̀rọ̀ lórí nǹkan báyìí Hmm. pé kí n kọrin lé lórí ṣùgbọ́n ọ̀nà tí mo fẹ́ gbé mi hmm. ò sí torí pé a ò fiṣẹ́ ìránṣẹ́ yẹn fún ẹni yẹn hmm. ó yẹ kó jẹ́ ohun ìrọ̀rùn àti ayọ̀ fún láti béèrè lọ́wọ́ ẹni tá a fún nírú ẹ̀bùn bẹ́ẹ̀ pé ràn mí lọ́wọ́ at least a rí nínú àwọn olórin tó ti jẹ́ gbajúgbajà tó ti ó sọ ní gbangba gan ni dáadáa ọkùnrin lẹ́ni yẹn ó sọ pé ní ṣùgbọ́n ẹni tó fún ní orin yẹn obìnrin nìyẹn so ó dẹ̀ sọ ó sọ jáde ó nígbà tó tiẹ̀ fóun lórin yẹn gan-an pé hmm. ẹni tá a fún lórin gan kò hmm. fẹ́ fi taratara gbà ṣùgbọ́n orin yẹn padà jórin tí gbogbo wa ń kígbe tá à pariwo tá à ń jó ẹ̀hẹ́n so táwọn hmm. tá a bá ti mọ̀ dáadáa tí wọn ò bá tijú láti ṣe bẹ́ẹ̀ kò yẹ kó jẹ́ ìtìjú fún àwa tó kù náà. àwọn tó kù nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa ń sọ pé náà máa ń rò pé torí mi ò lè compose orin mo ti ṣe gbá mo ti ṣàwo ó ní mo ṣe béèrè béèrè yẹn lọ́wọ́ yín inú mi sì dùn bẹ́ẹ̀ ṣe bá wa túṣu dé ìsàlẹ̀ ìkòkò pé tí ìwọ bá tẹ̀ lè dá kọrin o ní àwọn tó ń ní ẹ̀bùn yẹn mhm. nítòsí ẹ lè béèrè lọ́wọ́ wọn o dẹ̀ sí nǹkan tó ní pé kó má sọ náà gan wípé nípa oore ọ̀fẹ́ ọlọ́run hmm. ọ̀yàn lágbájá lọ́lọ́run lò láti gbé orin yìí jáde ṣèbí ìwọ ṣáà ń kọ́. àbí <laughs> o ti o ti o fi ń gòkè lọ́ntì ẹ̀. ní àwọn advanced countries pàápàá tó ń ṣẹlẹ̀ gàgà àwọn gbajúgbajà yes. tó yẹ pé wọ́n fi ń ṣiṣẹ́ iṣẹ́ tẹ́lòmíì ṣe nìyí kó kọ orin. ayaba jésù wà lé o mo wà nílé o hmm. fúnrú àwọn tẹ́ ń sọ yìí ẹ ti ń gbọ́ báwọn mo wà nílé o ti dáa báwọn torí bíbélì gan ló sọ ó ní pé ẹ̀bùn wa ó máa fi oúnjẹ sórí tẹ́bìlì fún wa kẹ́yìn náà kí ayaba jésù kókò má wàá ju àwọn ẹ̀bùn sọnù lásán wọ́n á ti ní ayaba ẹ bá wa ṣe lẹ́yìn ní àwọn one thousand ni o one thousand ni o one thousand ni ẹni tó bá dẹ̀ mọ iye one eh, thousand ah, ah. yóò dẹ̀ fún yín bíbélì pàápàá ní ẹni tó mọ iye wúrà ní ká fún ṣe pé mo sọ mo yànnàná ẹ o kájọ máa gòkè pọ̀ kájọ máa gòkè pọ̀ torí ó ṣeé ṣe kó jẹ́ orin ní òbúrẹ́kẹ́ fún ẹnìkan ah, kéèyàn wá máa ṣe báyìí. àti dúnàdúrà kò yẹ kéèyàn ní wá lára nà ó. orin omi dẹ̀ wá mọ̀ ọ̀fẹ́ dẹ̀ ló tún bá dé. bí bá ń kọ́ <laughs> bí bá ń kọ́ bí bá ń kọ́. olúwa ṣeun ẹ eh, ẹ ní ẹ̀yin ni ààrẹ Goman nti ti ìpínlẹ̀ Ìkòròdú chapter mm-hmm. ẹgbẹ́ goman kí ni àwọn nǹkan tí ṣé ó kí n gbá kìntẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ṣé ó ṣe dandan bóyá fún olórin ẹ̀mí láti darapọ̀ mọ́ ẹgbẹ́ kan tàbí èkejì gẹ́gẹ́ bí bíbélì ṣe kọ́ wa mm. ó ní ká má kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀. Hmm ẹ wo àwọn tó ń ṣe àwọn ẹgbẹ́ onírun hmm. wọ́n kóra wọn jọ wọ́n ní ìdánimọ̀ ara wọn in hmm. fact wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n fi ń kíra wọn tẹ́ pé tẹ́lẹ̀ bá ti sọ hmm, ẹnìkejì ti mọ̀ pé ìkan náà ni wá bẹ́ẹ̀ náà ló rí nínú orin ẹ̀mí tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí so mo fẹ́ lè sọ pé nípa ẹgbẹ́ goman tá à ń sọ̀rọ̀ èyí náà ó ní ọ̀pọ̀lọpọ̀ lágbájámọ̀ mi tàmẹ̀dúmọ̀ mi láàárín àwa akọrin ẹ̀mí náà ló fi kọ́kọ́ gbilẹ̀ ibi tí hmm. ọ̀pọ̀lọpọ̀ wa ti kọ́kọ́ ń pàdé ara wa bẹ́ẹ̀ pàdé ní zona eh, chapter ẹ̀ hmm. pàdé ní eh, state level eh, national, national level bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so èmi rí gẹ́gẹ́ bí ohun tó yẹ tó jẹ́ tọ̀nà hmm. gẹ́gẹ́ bí akọrin ẹ̀mí bíbélì ṣe kọ́ wa pé ká má kọ ìpéjọpọ̀ ara wa kó yẹ ká máa kóra wa jọ àwọn yorùbá gan sọ pé àìrìnpọ̀ ọmọ ìjò ló ń kó yà jẹ wọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀yin tẹ́ wá jẹ́ ààrẹ ti agbègbè ibì kan ṣó wá ní àwọn nǹkan tẹ̀ ń ṣe náà láti tún mú kí bóyá iṣẹ́ orin kó tún dàgbà sókè ju ibi tó wà yìí lọ? Hmm, à ń gbìyànjú bíbélì ni Ọlọ́run ló ń fọgbọ́n jogún fún ni. Bẹ́ẹ̀ni. Bàbá mi ló ń fìmọ̀ jogún fún yan. Mm. So àwọn díẹ̀díẹ̀ tí ọlọ́run fi sí wa nínú mm. ó tẹ̀ tó ti ìkòròdú yẹn mo fi mm. ògo fún ọlọ́run ní apá ibẹ̀ yẹn torí pé lẹ́nu ìgbà tí a wá dé àyè yẹn mm. nígbà táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí sọ pé ah, ah, àyàbá àfi bí ọkùnrin so kínní yẹn ó máa ń jẹ́ ìwúrí fún mi torí nínú àwọn ìpàdé wa náà tá à ń ṣe àkànṣe ní ẹjọ́ lásán ó ní a rí nínú àwọn tàrí pé wọ́n ti ọlọ́run ti gbà fún jù wá mm, lọ mm. tá a máa pè wọ́n wá nígbà míì pé ẹ tún wá fi àwọn kọ̀ọ̀kan yé wa mm-hmm. so à ń ṣe bẹ́ẹ̀ bí ọmọ ẹgbẹ́ kan tó bá dá bóyá concert tàbí ṣíṣe tiẹ̀ kan sílẹ̀ mm. torí pa àtijọ́ mọ́ra wa bí ọmọ ẹgbẹ́ kan èmi gẹ́gẹ́ bí aṣáájú àbí olórí lásìkò yìí ní ibẹ̀ yẹn ẹ̀mọ̀ ẹ̀tọ́ ni àti máa pe àwọn tó kù èmi àti secretary mi pé ẹ jẹ́ káwọn ènìyàn mọ̀ pé dandan ni fún wa o láti gbárùkù ti ẹni wa tó ń ṣe nǹkan yẹn so that níbi tó bá ti ń ṣe program yẹn kò kàn ní gẹ́pẹ́ wọn kàn pa àṣebọ́n sọ pé lágbájá ìtì ẹ̀bì lọ́hùn sí mm. gómàní kòròdú so mm. gbogbo àwọn nǹkan yẹn là ń ṣe ó jẹ́ ń jẹ́ kí tẹ̀síwájú kó máa bá wa ó tún jẹ́ káwọn ọmọ ẹgbẹ́ náà kí wọ́n máa pọ̀ sí i. Hmm, torí mo tẹ̀sí fẹ́ bèrè náà pé ọ̀nà wo lè ń gbà tí ọmọ ẹgbẹ́ fi wá ń pọ̀ sí at least a ṣe program kan kọjá ní April this year live gan ni wọ́n cover ẹ̀ ní Facebook táwọn èèyàn ń wò ó hmm. so after the program oríṣiríṣi calls mo wá ń gbà mi ò lè mi ò tẹ̀lé rántí mọ́ at least more than twenty people tó bẹ̀rẹ̀ sí ní pé à wọ́n lẹ́yìn ní chairperson ìkòròdú hmm. ibo ni meeting venue hmm. ọgbà wo là ń ṣe meeting so because wọ́n wò pé àà nínú ìkòròdú wa yìí náà so àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ń jẹ́ nǹkan ìwúrí ọlọ́run túbọ̀ máa ràn yín lọ́wọ́ ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ bá yín sọ wípé ok bóyá kẹtó bóyá kí n sáré bèrè ẹyọ ọkàn yìí ká máa fìyẹn dágbére bóyá tí àwọn ọmọ ẹgbẹ́ bá fẹ́ wọlé ṣé terms and conditions wà. ṣe mọ̀ pé ìlú tí ò bá sí òfin wọn ní kò sí ẹ̀ṣẹ̀ hmm. then tabajẹ wàá wò ó ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni pé akọrin ẹ̀mí ni mí hmm. ọ̀tọ̀ ni ìwà tó wà nínú gbogbo wa gẹ́gẹ́ bí ènìyàn. bẹ́ẹ̀ni so a ní àwọn terms and conditions tá a fi ń guide hmm. ara wa sọ́dà hmm. kò ní jẹ́ pé wọ́n á tẹ̀ wá béèrè bóyá akọrin ẹ̀mí yẹn tẹ̀ wá mìíràn wọ́n á pè á ah, hmm. ibo ni lágbájá yẹn sọ wá wà ní àìkòròdú ah, kínní ló wà hmm. so a ní àwọn nǹkan tó tó dè wá bíi bylaws pé kí kálukú mọ̀ wípé gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ o ojúṣe wa rèé o àìgbọ́dọ̀ má ṣe rèé o a ní. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ṣe máa pè ìyá wa wá àsìkò mi ti sáré. Yes àsìkò mi ti sáré. <laughs> ó lè dàbí pé ká má ti lọ. àsìkò mi ti sáré ọ̀rọ̀ gan kó sì ń gùn mí ni <laughs> ó pọ̀ tí mo sì fẹ́ béèrè ṣé ẹ̀sùn padà wá tí n bá tún pè yín pé ìyá wa o ọ̀rọ̀ tá a sọ kù lọ́jọ́ òun o ẹ jẹ́ ká wá tẹ̀síwájú ṣé wà. oore ọ̀fẹ́ ọlọ́run kó fàyè gbà gbogbo wa. àmín àmín àmín àmín láṣẹ ọlọ́run ọba ẹ jẹ́ kí n ṣe báyìí ẹ bá mi sọ gbogbo ibi tí àwọn aráalé tí wọ́n ti lè bá yín pàdé náà lórí àwọn ẹ̀rọ ayélujára yín Facebook Instagram YouTube pé àwọn tó fẹ́ tẹ̀lé yín tàbí àwọn tó bá sì ti ní ọ̀rọ̀ kan tàbí méjì. gbogbo social media tẹ bá ti fẹ́ rí Queen Adenike ayaba Jésù orúkọ tí mò ń jẹ́ bẹ́ẹ̀ náà nìyẹn Queen Adenike ayaba Jésù. Queen Adenike ayaba Jésù gbogbo social media ọ̀sùn àlejò mi pátápátá àlejò mi ẹ má bínú ẹ má ronú sí orin kan kínkín báyìí tẹ́ fi dágbére fáwọn aráalé yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní òun nìkan jẹ̀ràn pẹ́ lẹ́nu ṣùgbọ́n òfò fún kọ́ ìyẹn ò jẹ́ ó dá mi lójú pé ẹ̀yin aráalé tí a ti jọ bẹ̀rẹ̀ ètò yìí lè nìyẹn ṣáà ti rí oríṣiríṣi nǹkan gbámú nínú ọ̀rọ̀ tèmi àti àyàbá jésù tá a ti jọ ń sọ látòtòórọ̀ a sì ti wá ń dágbére lénìí náà nìyẹn orúkọ tèmi ò tí ì padà Ọlá Ọ̀nàbàjọ ayọ̀lúwa ṣeun ńlá fún mi aláṣàkẹ́tì ẹ̀ gangan tí ò kọ́ mọ́ gbogbo ẹ̀ ibi tẹ́ ti lè bá mi pàdé pátápátá àtọ̀nàbàjọ Ọláwálé 0244 Facebook o Instagram o eh, YouTube o at Ọ̀nàbàjọ́ Ọláwálé náà ni ẹ tẹ́ síbẹ̀ gbójú orí Google náà lẹ ti ń wá mi ẹ rí gbogbo nǹkan tẹ́ bá fẹ́ rí bẹ̀ pátápátá tó bá jórí Kaftan television Yorùbá lẹ ti fẹ́ bá a sọ at Kaftan TV Yorùbá eh, a máa rí gbogbo èròǹgbà yín a sì máa dáhùn kó tó wá di pé èmi máa ṣe pé bye bye wọ́n ti sọ fún àyà Jésù pé kí wọ́n fi orin <laughs> kínkínní kan kí wọ́n fi dágbére fún wa lórí ètò bóyá kẹgbẹ́ lẹ̀ bóyá ká gbé <coughs> Kaftan lárugẹ ń gbà yẹn. ọ̀yà ọ̀yà ọ̀yà bá wa gbé Kaftan lárugẹ. Kaftan TV láwa yìí o amóhùnmáwòrán tó ń ṣe bẹ́bẹ́ Captain TV láwa yìí o gẹ́gẹ́gẹ́gẹ́ amóhùnmáwòrán tó ń ṣe bẹ́bẹ́ ọ̀rẹ́ mi wá polówó ọjà rẹ wò lórí Captain TV. wọ́n ní pàdí mi wá polówó ọjà rẹ wò lórí Kaftan TV wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ lọ́jà ń tà lápá ibi. ṣé mo sọ pé kan náà ni wọ́n ní tó o bá dì ìdè Kaftan TV ah, o ah, tí ìdébì ah, kankan ìjíròrò òwúrọ̀ lètò kájọ máa pọn lálọ ẹ ṣe ẹ ṣe màmí bẹ́ẹ̀ bá ti rí àwọn tí Ọlọ́run fi iṣẹ́ kákọ̀ pósì orin rán ẹ ti mọ̀ ọlọ́run náà ni ìyàwó more anointing amen in the name of God do amen ẹ bá ń jọ̀wọ́ sáwọn aráalé pé ayọ̀ àtàláfíà lọ́ọ̀ ní ká tó fi pàdé ẹ̀yin aráalé lọ́jọ́ mi ká pàdé láyọ̀ o. Bye. Bye.